bisimilahi wa kafa wasalaatu wasalaamu ala rasulihi mujtaba adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run atọ́rọ̀ ìkẹ́ àti ìgẹ́ ọlọ́run fún muhammad Ike ati ìgẹ́ ọlọ́run ọlọ́run bá ní ṣe fànábì wa àwọn ará ilé rẹ̀ ọlọ́run wò bá ní kẹ́ wọn o àwọn sàbí ànábì àwọn ẹ̀mẹ̀wá rẹ̀ ìlọ́kùnrin ìlóbìnrin ọlọ́run bá ní yọ́nú sí wọn ọlọ́run bá ní kẹ́ wọn ẹnì kọ̀ọ̀kan wa náà ọlọ́run wò má yọ wálẹ̀ kó nù kẹrẹ̀ àwọn táǹsẹ̀mí ọlọ́run kẹwàá àwọn ọmọ ìyá wa tí wọ́n ti kú tí wọ́n jẹ́ mùsùlùmí lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà ọlọ́mọba níyọ́nú sí wọn ọlọ́mọba nìkẹ́ wọn ṣàánú ẹnì kọ̀ọ̀kan wọn ọlọ́run foríjì wa kó o sì kẹ́ wa wọlé ìpín méjì rẹ̀ ọlọ́mọba. lónìí lágbára ọlọ́mọba àkórí ìdánilẹ́kọ̀ọ́ tòní yóò dá lórí arahmatu fil islam ìkẹ́ àánú ìhàwó ni islam ń lọ́kọ̀ sí ká máa kẹ́rẹ́ ni ká máa ṣàánú ọmọnìkejì ojú wo ni Islam ńlọ fi wọ̀ ọ́ tá bá ń sọ nípa arahma ìkẹ́ tàbí àánú oríṣiríṣi ọ̀rọ̀ làwọn àfáà ni wọ́n sọ nípa rẹ̀ àfáà wa Al-Jurjani nínú tírà wọn tí wọ́n pè ní atanrifat wọ́n ní hiya iradatu isal lil khair oníkéyìn ò gbèrò láti mú dáadáa oore dọ́dọ̀ ọmọnìkejì rẹ̀ wọ́n ní ti ń jẹ́ rahmanu àdínà àwọn àfáà tí a sọ wípé òun ti ń jẹ́ rahma ìyẹn ìkẹ́ ìyàrí kọtun fil qalbi wà hasasi yàtun fi dọ̀mír wọ́n ní ní rí kọtun fil qalbi ilẹ̀ ọkàn kọ́kẹ́yìn kọjá pé ọkàn tí ó lẹ̀ ni láti bi lílẹ̀ yìí tasta àdìfú arra àfàtàbílẹ̀ àkàrin ńlàánú ni ó fi alákòólé kan àánú ṣíṣe sáwọn èèyàn mi wakafkafata dùmáàhìm wakafkafata dùmáàhìm gbogbo ntọ́jú omijé tí ń bẹ lójú wọn bó o lomijé wọn bó o ní sì mọ́wọ́ dúró ìkànnì jẹba rahma ti ń bẹ nínú ọgbà èèyàn nínú ọgbà yẹ̀dá onímọ̀ ń bí eléyìí yóò jẹ́ kéèyàn láàánú ọmọnìkejì lórí wakafkafata dumu'i ahzanihim wa alamihim omijé tí ń dà lójú wọn látàrí ìbànújẹ́ látàrí ẹ̀ta irọ́ bó lópin ó ṣe débà àánú oníjẹba wọn. lílẹ̀ ọkàn tá tahibu bil mu'mini oní tó ṣe wípé ìmọ̀ ń ṣẹ̀rù mu'mini anyanfọ́rọ̀ minali ìdáyì tí èjì kí mùsùlùmí kó fi sùtá kí kọ́mọ nìkejì rẹ̀ bákan náà kó sì jìnnà tefetefe síwá ọ̀daràn àbáwọn ọ̀daràn yóò jẹ́ kó lè jìnnà sí wọn mélòó la fẹ́ kà níta kà níta mú jáde ní wípé arahma fili islam ojú wo ni islam ń lọ fi wo arahma tá nípa rahma ìyẹn ìkẹ́ ọmọnìkejì ẹni nínú sharia Islam tá bá wo Qur'an a Allah subhanahu wa ta'ala ọlọ́run pa wá láṣẹ ká jẹ́ aláàánú oníkẹ́ fọmọnìkejì wa abáwo nínú hadithi bí lọ́ọ́ fẹ́ ka nípa àánú tẹ́ ẹ dórí ìláàánú ẹranko lójú gbogbo ẹ̀ pátápátá oní Islam ńlọ́la kalẹ̀ ẹjẹ́ wa máa sì wọ̀ ní kọ̀ọ̀kan èjèèjì lára àwọn ìwà àánú èyí tí islam tó pinni lákìyèsí sí lára àwọn tí islam tó ní kákẹ́ tó ní kásánú arahmatu bainal muslimin bishaklin am gbogbo ẹni tó bá jẹ́ mùsùlùmí pátá ọlọ́run ní ká jẹ́ aláàánú láàrin ara wa òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alayhi wa sallam ọlọ́run paláṣẹ nínú alukoran pé waqfid janahaka lil mu'minin gbogbo àwọn tí wọ́n bá jó nígbàgbọ́ òdodo pátá èyí apá rẹ̀ rẹ̀ lẹ̀ fún wọn ní ti àánú. ẹgẹ́ bá a ṣe gbọ́ yé látọ̀dọ̀ àwọn àfa al-khitab lin-nabiyyi khitabun li ummati gbogbo ọ̀rọ̀ tọ́lọ̀ ń bá dojú ẹ̀kọ́ òjíṣẹ́ rẹ̀ àṣẹ tọ́lọ̀ ń bá pa ànábì àṣẹ ni fún un àwa tá a jẹ́ àlèhùnmá rẹ̀ àṣẹ ni fáwa náà lópin ìgbà tá a bá ti rí ẹ̀rí kankan tí ó pé ànábì nìkan Ọlọ́run bá ń fi léyìí báwí níta fẹ́ fà ọ́ láàrin ni pé waqfid janahaka lil mu'minin yẹn pé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùsùlùmí ẹ̀yin onígbàgbọ́ òdodo ìyí apá yín ẹ̀rẹ̀ ẹ̀lẹ̀ fún ta ni gbogbo àwọn tí wọ́n jẹ́ onígbàgbọ́ òdodo bíi tìyín yálà ọmọdé ni àbágbàlagbà ọkùnrin ni obìnrin dúdú funfun ẹ aláàánú láàrin ara yín. nínú suratul Maida àyà ilé ẹ̀kẹrìnléláàádọ́ta fifty four ọlọ́ni yá ayyuhalladhina amanu man yartadda minkum an dinihi fasawfa ya'ti Allahu biqawmin yuhibbuhum wa yuhibbunahu adillatin alal mu'minin a'izzatin alal kafirin ọlọ́run lẹ́yìn tẹ́ ẹjọ́ nígbàgbọ́ òdodo ẹ kí ìsara o ẹ má jọra yín lójú o man yartadda minkum an dinihi ẹnì yòówù tó bá lọ kó mà nù yín tó lóun ò ṣe ìsìláàmù mọ́ tó sẹ́rí kò nu ẹ̀sìn ìsìláàmù lọ sínú ẹbọ ṣíṣe lọ sínú àìgbọ́lọ́wọ́n bá gbọ́ lọ sínú àwọn mílà yòókù yàtọ̀ sí mílà Islam ẹ̀mí ilé sọ pé òun ò ṣe Islam mọ́ nínú yín kò ní ọlọ́wọ́n bá lára o ntí ọkàn ṣẹlẹ̀ ni pé fasáwò fàyà àti láwò bìkọ́ òmìn yuhibbuhum àwọn ìjọ àwọn èèyàn ká tó ṣe pé ọlọ́wọ́n bá nífẹ̀ẹ́ wọn àwọn gangan wọ́n tún wá nífẹ̀ẹ́ ọlọ́run àwọn tọ́lọ́wọ́n bó fi rọ́pò yín nù àwọn táwí yìí kí ni ìròyìn wọn adillatin alal mu'minin wọ́n rọ̀ pátápátá fáwọn tí wọ́n jẹ́ onígbàgbọ́ òdodo bí wọ́n ṣe àárọ̀ fún mọ́mìnì o a'izzatin alal kafirin wọ́n ó lé e pọ̀ fáwọn tí wọ́n jẹ́ kèfèrí ní tí wọ́n fẹ́ ká gbọ́ inú àyà yìí ni pé ìyẹn máa lé máa e mùmínì ìyẹn máa rọ̀ lẹ́gbẹ̀ẹ́ fẹ́ni tó bá jó nígbàgbọ́ òdodo ni bọ́ọ̀ bá lé kèfèrí ni a fẹ́ kó o lè mọ́ kèfèrí tó wà á lè mọ́ yìí náà kó lè bá a ń pa sórí rẹ ni torí pa afẹ́kọ́ wà lè jẹ́ ní onídàra ọ̀fẹ́ kọjá pé wọn nìkan lọ́mọ wà nínú ọgbà àlùjáde onídàrá àdínú tó fi lè má kẹfẹ́ rí àṣì àpọ́nsùn lọ́ọ́rí ni tara rẹ̀ ni à ń lọ fún un. nínú hadith Abu Huraira kọ́lọ̀nkọ́ba ni yọ́nú sí Jarir ọmọ Abdullah kọ́lọ̀nkọ́ba ni yọ́nú sí wọ́n lòdì sí ọlọ́wọ́n bá sọ pé man la yarhamu la yurham ẹni tí ì bá ti kẹ́ ọmọ nìkejì rẹ̀ náà ẹ̀ǹtí ìbá ti sàánú ọmọ nìkejì ẹ̀ǹtí ìbá ti láàánú ọmọ nìkejì rẹ̀ lójú òun náà ò ọlọ́run gbà hadithu muttafaqun alayhi lọ́dọ̀ imam bukhari hadith mi bẹ́ẹ̀ látọ̀dọ̀ nu'man ọmọ bashir kọ́lọ̀nkọ́ba níyọnu sí àtọ́wọn àti bàbá rẹ̀ sábẹ́ ni wọ́n yakul kọ́lá rasulullahi sallallahu alayhi wa sallam olùjíṣẹ́ lọ́wọ́n bá sọ pé tarol mu'minin في تراحمهم وتوادهم وتعاطفهم كمثل الجسد إذا اشتكى من عضو تداعى له سائر جسده بالسهر والحمى olórí àwọn mùsùlùmí àwọn onígbàgbọ́ òdodo ṣàkíyèsí wọn ó rí wọn níta lè fi hàn wé fi tààrọ̀ ọ̀húnmìhìm níbi ká máa kẹ́ra wọn àti ká máa nífẹ̀ẹ́ ara wọn wọ́tá àtúfin kán láàánú ara wọn lójú níta lè fi hàn wé kàmásálì jásádì wọ́n dà bí odindi ara èèyàn kan ìdàṣítàkà mi ni wọ́n di wọn tí oríkèé kan nínú rẹ̀ ti bá ń ké gbàjarè toríkèé kan nínú oríkèé ara èèyàn kan tí bá ń sàárẹ̀ tàdá àdáwò sáàyèrò jásádì bisáàrì wàlẹ́hùmá gbogbo ara rẹ̀ yòókù náà pátá ìní ọ̀gbádùn ìní ń sàárẹ̀ gbogbo oríkèéríkèé ara yòókù pátá wọn jọ máa ṣàìsùn ni o wọn ò jọ ní gbádùn ni o yóò jẹ ẹ̀rọ wọn ni o àṣetùmọ̀ rẹ̀ ni wípé ní tí bá ń ṣe gbogbo mùsùlùmí pátá gbogbo mùsùlùmí iná ní í ṣe ọ̀rọ̀ yorùbá wọn ò ní àrùn tí ń sogójì ní í sọ̀ọ́dún ní tí ń sabọ́yadé gbogbo ọlọ́ya ní í ṣe ẹni gbogbo tó bá ti ń ṣẹlẹ̀ sí mùsùlùmí ní dáadáa ìwọ náà ní í ṣẹlẹ̀ sí wọn ntí ọ̀dà ti ń ṣẹlẹ̀ sí mùsùlùmí ọ̀ bàrà jẹ́ ọ̀bọ̀ kàn nípa rẹ̀ ní ọmọ ìyá rẹ̀ ti ń bẹ ní Palestine òyà ti ń jẹ wọ́n níjọ́ ló tiẹ̀ gbójú òkè tó ṣàdúrà fún wọn níjọ́ kan rí níjọ́ ló ṣe kunut níjọ́ ló dé ààyè tó ti jẹ́ pé àdúrà máa ń gbà jùlọ nígbà tá a bá forí kanlẹ̀ lórí irun níjọ́ ló ṣàdúrà tó rántí àwọn ọmọ ìyá rẹ̀ ti ń bẹ ní Palestine àti láwọn ààyè míì náà tí wọ́n ti ń fìyà jẹ mùsùlùmí níjọ́ ló rántí wọn ń bi àdúrà rí ẹ̀dí àkíyèsára ẹ̀dí àmọ́ ń tà ń ṣe nínú ẹ̀sìn o Imam Bukhari àti Muslim àwọn méjì gba àdéhìí mi wá látọ̀dọ̀ Abdullahi ibn Umar kọ́lọ̀mbà ni yọ́nú sí òun àti bàbá rẹ̀ nínú àdéhìí náà ó ní ìṣtáka Sa'id ibn Ubada ìkànnì àwọn sábẹ́ Sa'id ọmọ Ubada ara rẹ̀ ọ̀yá ojúṣe lọ́wọ́ bá sallallahu alayhi wa sallam ànábì gbéra ńlẹ̀ ìyàwó dòwò ó fẹ́ ṣe àbẹ̀wò rẹ̀ ìgbà tí ó jáde ó jáde ma abdulrahman ibn auf wa saad ibn wa saad ibn abi waqas wa abdullahi ibn mas'ud ìgbà táwọn ibi ó jáde nílé níjọ náà lára àwọn tí wọ́n kọ̀ wọ́ tẹ̀lé lẹ́rìn ó ní abdulrahman ọmọ auf àti saad ọmọ abi waqas àti abdullahi ibn mas'ud kọlọmba níjọ ní sí gbogbo wọn lápapọ̀ falamma dakhala alayhi gbàtà tí ó wọlé ti sáàdù bùnà ọ̀bàdà wàjádàwò fìgọ́ṣíà orí lẹ́yìn tó ṣe wípé gbígbà pé àsìkò pọ̀ kàkà kú ó ti ṣẹlẹ̀ sí i fakọ́l anábì wa sọ pé akọ̀dẹ̀kọ́dọ́ àbótikú ni kọ́ọ̀lù láà ya Rasulullah kò tí ì kú ilé òjíṣẹ́ ọlọ́run fàbákà Rasulullah sallallahu alayhi wa sallam lànàbì bá bú sẹ́kún ó sunkún ìtọ́pọ̀ falamma ra'a al-qawmu bukaa rasulillahi sallallahu alayhi wa sallam bakaw àwọn yẹn wá rí i pé ànábì máa ń sunkún àtànàbì yẹn sunkún bẹ̀rẹ̀ nìkan kan náà kàtó máa bẹ̀lẹ̀ tí ò ní sunkún gbogbo àmì àti bẹ̀rẹ̀ sí ní sunkún nù. fakọ́ọ̀l ànábì wa sọ pé ala tasma'un ẹ̀tẹ́ tiẹ̀ gbọ́ mi o. inna Allah la yu'adhibu bidam'il 'ayn wala bihuznil qalbi walakin yu'adhibu bihadha aw yarham kí n tí ọ̀dà ó ṣẹlẹ̀ sí ni ká banújẹ́ ká bọkànjẹ́ kéèyàn sunkún kómijọ́ jáde lójú ẹni kọ́kàn ó bàjẹ́ ọlọ́run bò lè torí ẹ̀ fìyà jẹ ni o walakin yu'adhib ṣùgbọ́n ọlọ́run bò máa fìyà jẹ dá bihadha aw yarham pẹ̀lú ahọ́n yìí ọlọ́run máa torí ẹ̀ fìyà jẹ ni a sì máa torí ẹ̀ kẹ́ni ẹni pé ntí mùsíbà kan àbómi tó bá ṣẹlẹ̀ sí má wí ntí ọ̀dà ọba tí ń wí ntí ọ̀dà ìyà ọlọ́run ló ń béèrè fún ní tá a fẹ́ fàyọ láàrin ni pé àwa tá a jẹ́ mùmínì a gbọ́dọ̀ jẹ́ ẹlẹ́yinjú àánú ẹlẹ́yinjú kẹ́ láàrin ara wa a gbọ́dọ̀ máa kẹ́ra wa ká máa ṣe ara wa ródóródó bó ṣe kí mùsùlùmí bó kárí nù láàrin ara wa ṣe dáadáa sọmi àrà tó mùsùlùmí tújú ká sí má fajúro ojú tí a ti máa ń le koko kó ń gbowó gbà ẹ̀jẹ̀ abẹ́rẹ́ ọlọ́wọ́ bá tújú ká sọmi àrà tó mùsùlùmí láàánú rẹ̀ jẹ́ oníkẹ́ fún nífẹ̀ẹ́ rẹ̀ dénú dọ́kan ẹ wò jísẹ́ lọ́wọ́ bá sọ́lá rẹ̀ sọ́lá láàrin yìí ọmọ tí ó ṣẹlẹ̀ nínú sáré àti tí ó ṣẹlẹ̀ lẹ́yìn sáré ìdí nu ti ìbànújẹ́ pé tọ́ a sáwà ní sáàdùn ọmọ bàdà sáwà ní rí mọ́ni báyìí só ti ajáde láàrin wa nu eléyìí ń ba ànábì nínú jẹ́ ọwọ́ jẹ́ ká nàbí òsunkún bá nàbí ṣe sunkún àwọn sọ̀hábà àwọn náà bá bẹ̀rẹ̀ sí ní sunkún níta fẹ́ láàrin ni pé aláwa jẹ́ mùsùlùmí ó yẹ ká jẹ́ aláàánú láàrin ara wa. lára àwọn ìkẹ́ èyí tí sẹ̀ríà Islam tó pinnu lákèésí sí òní rahmatu rọ́ọ̀in bìrọ̀ìyà ẹ̀yin tẹ́ jẹ́ aláṣẹ ẹ̀ láti máa sì kẹ́ kẹ́ ẹ máa sàánú àwọn tẹ́ ń darí gómìnà ńlọbàjẹ́ ni jẹ́ ẹlẹ́yinjú àánú ẹlẹ́yinjú kẹ́ fáwọn tó ń ṣèjọba lé lórí má jáde lẹ́nu rẹ láéláé pé àwọn kan ládùúgbò báyìí wọn ò dìbò fún ọ tó bá rí bẹ́ẹ̀ ìwọ náà ò ní ṣe dáadáa sí wọn má ṣe bẹ́ẹ̀ o torí ńgbà tó jẹ́ gómìnà gbogbo ló jẹ́ gómìnà lé lórí kì í sáwọn kan ti ń bẹ ládùúgbò òbí kan ọ wà kẹ́wọn débi pé omi ò gbọ́dọ̀ jẹ wọ́n ń yà iná ò gbọ́dọ̀ jẹ wọ́n ń yà iná wọn ò gbọ́dọ̀ ṣẹ́jú títì wọn kò gbọ́dọ̀ ní gálọ́ọ̀bù àdúgbò bíi tí wọ́n wá tí wọ́n bá wà ntí ó máa ṣẹ̀rù bà wọ́n kò gbọ́dọ̀ sí mbẹ̀ igbó obì ò gbọ́dọ̀ kún kọjá bó ṣe yẹ lára ojúṣe rẹ̀ tó jẹ́ aláṣẹ onílẹ̀yìn ńlọ́wà ọlọ́run bá subhanahu wa ta'ala ẹjẹ́ awo àwòkọ́ṣe lára nabi wa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́ni laqad ja'akum rasulun min anfusikum azizun alayhi ma anitum harisun alaykum bil mu'minina ra'ufun rahim ọlọ́run bá ń sọ nípa nabi wa muhammad pé laqad ja'akum rasulun min anfusikum òjíṣẹ́ kan ó ti wá bá yín òjíṣẹ́ yìí mi ní àǹfọ̀sìkùn èèyàn bíi tiyín ló ná nínú ọ̀ràn ọmọnìyàn lànà bìí wá ọlọ́run ò ṣe ní malak tó bá ṣe ní malaika ni àní lè wò kò tó wá ṣe ní àlùjáná tó bá ṣe ní àlùjáná ni àní lè wò àwọn tí a máa ń ya wèrè ńgbà bá fàfà kó fàtán táǹjànù káǹjànù bá jáde sí wọn lórí wọn máa ń dàrú kálíbà lè súnmọ́ kálíbà lè gbọ́rọ̀ ẹnu rẹ̀ ọlọ́run wá ṣe léyàn laqad ja'akum rasulun min anfusikum anabi ọlọ́nkan òjíṣẹ́ ọlọ́nkan ti dé wá báyìí o láàrin yín náà ló ti jáde wá ẹ̀yin tí ẹ jẹ́ lárúbáwá. ibi tá a fẹ́ lò azizun alayhi ma anitum gbogbo ohun tí ó bá máa kó yín sí yọ̀ọ́yọ́ pátá gbogbo ohun tí ó bá máa kó yín tí ó bá máa jẹ́ ìṣòro fún dùn máa nàbí nù a máa wò lẹ́mìí rẹ̀ harisun alaykum anabi wa ni olùsojú kòkòrò ń pa dáadáa fún yín ńlànà bí ṣe. bilmuminin ra'ufun rahim ẹlẹ́yinjú àánú oníkẹ́ ńlànà bí jẹ́ fún gbogbo àwọn tí wọ́n bá jẹ́ onígbàgbọ́ òdodo lápapọ̀. láàyè mi ọlọ́run tó pa níbi láṣẹ wípé wasbir ma'a alladhina yad'una rabbahum bilghadati wal 'ashi gbogbo àwọn tí wọ́n ń ké pọ̀ lọ́wọ́ bá wọn ní kùtù àì àbí ní ọwọ́ ọ̀rọ̀ lẹ́ẹ́ ṣe sùúrù pẹ̀lú àwọn àwọn eléyìí ní ojókòó tí wàlá táàdù ànihùn wàlá táàdù àyìnáka ànihùn torí èdè zinatal hayati dunya má gbójú kúrò lọ́dọ̀ wọn torí pé wáyò dòyìn ní ayé kankan yẹni pé rẹ tó jẹ́ olórí àwọn tí ń bẹ lábẹ́ rẹ tó ń darí wọn máa bẹ pẹ̀lú wọn máa jókòó tì wọn kó o tó dórí ipò ẹ mà ń jókòó ni ẹ mà ń fi ìdí gbólẹ̀ mà ní nígbà tí wọ́n á yàn ní gómìnà tán nígbà tí wọ́n náà di kánsílọ̀ tán tó di chairman tán ó wá gbàgbé àwọn tó ṣe pé ẹjọ́ ń jẹ ẹjọ́ mu ẹjọ́ ń rìn ẹjọ́ ń lọ ẹjọ́ ń bọ̀ ẹjọ́ ń ṣe wọléwọ̀de ẹjọ́ ń tọwọ́ bọwọ́ jẹun ó wá wọn ó jìnnà sí wọn kò dáa tó mùsùlùmí ìṣe báwọn rahmatu rọ̀ọ́ín bẹ̀rọ̀ọ́ín yá ìrẹ́tọ̀ jẹ́ olórí ó ní láti jẹ́ ẹlẹ́yinjú àánú ẹlẹ́yinjú kẹ́ fáwọn tó ṣe pé ọ̀ǹda jẹ́ káàkiri nínú hadith òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alayhi wa sallam ó ṣàkíyèsí pé àwọn sàábé wọ́n fẹ́ máa ṣèjọsìn bóun náà ṣe ń ṣe ojú rẹ̀ ọlọ́ọ̀ni ń wà ìkẹ́ni ń wà ìgẹ́ ọlọ́ọ̀ni ń wà ànábì àmọ́ ọlọ́run fànàbì ní àǹfààní kan tí òsì fáwọn àtàjẹ́ mùsùlùmí yòókù ó lè gbà ọjọ́ méjì papọ̀ láì ní sínú ó lè gbà ọjọ́ mẹ́ta papọ̀ láì sínú ó wá ṣàkíyèsí pé àwọn sàbí náà ń kọ́ sí ẹ̀hún níbi ìgbà àwẹ̀ ọjọ́ méjì àbí mẹ́ta papọ̀ láì ní sínú anabi wa kọ̀ fún wọn nahahum rasul sallallahu alayhi wa sallam anil bisol anabi ni a máa gba àwẹ̀ àgbà yípo máa o ọ gba àwẹ̀ lónìí o ní sínú ọ gbà mọ́tọ́la bí ọ̀tọ́la ló tó sínú àbíjọ́ kejì anabi kọ̀ fún wọn kúlótà anabi fi kọ̀ fún wọn rahmatan bihim torí pọ́ jẹ́kẹ̀ fún wọn ni ó fi sàánú wọn ni yẹnni pé lẹ́yìn náà tó jẹ́ olórí gbogbo àyíká yìí tó bá rí kó o ti jó lórí máa jẹ́ kọ́rọ̀ àwọn mùsùlùmí ọ̀rọ̀ àwọn tó ń darí wọn jẹ́ máa jẹ́ ọmọ abẹ́lẹ́mì rẹ̀ bó lórí ó ṣe ní ta wọn bó nìyẹn ó ṣe ní jẹ wọn ẹ̀wọ́n Umar ibn Khattab ọlọ́mọba níyọnu sí nígbà tó jẹ́ olórí àlééfà gbogbo yìí ó ti sùn mọ̀rọ̀ wà dìde yóò máa rìn káàkiri yóò máa rìn káàkiri àwọn tọ́lọ́mọba tó kó sí mi lábẹ́ yìí ta lẹ́ni tí ń rí sọ̀rọ̀ nù wọn talento wà nínú ìbànújẹ́ nínú wọn bó ni a ṣe wà bó ni gbèsè ayé wọn báwo ló ṣe rí sáré ní tó rí jẹ sáré ní tí ò rí jẹ nínú wọn bí bí ṣe máa ṣe nù bí ṣe máa ṣe nù tí bá ń jáde lọ yọmọ ẹnìkan lẹ́yìn ó wà díjọ́ kan Umar wá lọ láàrin bí ti rìn lọ ó wá rí iná tó tàn lọ́ọ̀kán gbígbà pé ń dáná láàrin lọ́gànjọ́ òru Umar ó débẹ̀ báyìí arábìnrin kan ló bá ń bẹ̀ ńlẹ́ arábìnrin sí òsì o àwọn ọmọ tí ń sunkún yìí ló ṣe o ní tí wọ́n jẹ ní tí wọ́n mu ńta jẹ mu ńlá rí o òní à oúnjẹ tó ń ṣe lórí náà nǹkan òní à omi àtòkúta ìní ń àwọn ọmọ ebi ní ń pa tí ebi ni àà àwọn sórí nítorí jẹ́ síbẹ̀ ni wípé omi fẹ́ o omi fẹ́ o láti pàṣẹ bẹ́ẹ̀ bóyá wọn ó sùn lọ mọ́rù wa ló ń bọ̀ mọ́rù wa padà sáàfin ó wá lọ fi orí rẹ̀ orí alálùbáríkà orí alùbáríkà rẹ̀ ó wá fi runta lè pè ní bíi fúláwà tàbí lùbọ̀ lásìkò sìn òrù wa gbogbo ntẹnu máa jẹ lóríṣiríṣi mọ́rù fi orí ara rẹ̀ èrò e sọ́dọ̀ arábìnrin nígbà òde bẹ́ẹ̀ ó tún bá arábìnrin ọba kùnà wọ́n má rò ẹni tó nírùngbọ̀n apọ̀ ni wọ́n abẹ́rẹ́ sí ní fi arábìnrin yìí ń bá a fẹ́ ná níbi tí ń fa iná àwọn èéfín ó sì bẹ̀rẹ̀ sí ní jáde láti bí ọ̀run gbà Umar radiyallahu anhu àwọn àwòkọ́ṣe tó dànù nígbà tí omi tó wá hó fúnra Umar ló tún bá yá yìí ńlọ́ba rò ó bí àmàlà dẹ́kíkì tí àyè tó fi jẹ́ àtàwọn àtọ́mọ wọn tó lọ́la ẹjẹ́ àjọpàdé lọ́dọ̀ Umar láàfin gbàtí ó débẹ̀ ni ah bàbá àná tó bá ń forí oúnjẹ wa wọ́n má rùmà ni bó ṣe káwá tá a jálàsẹ̀ náà bó ṣe yẹ kárí náà wọ́n yàn wá síbẹ̀ aláwa sáàvù lónìí kì ṣe pé àwa kówó jẹ àwa ṣẹrú àwọn èèyàn ni kì í ṣe pé láti lè bá fìyà jẹ wọ́n láti fi ìyà pa wọn lórí pé àwọn eléyìí wọn ò dìbò fún wa ẹjẹ ọjà wọn ẹ dákun ẹ má jẹ́ àṣẹ bẹ́ẹ̀ àwa tá a jẹ́ olórí ìlú àwa tá a jẹ́ aláṣẹ gbogbo àwọn àyíká yìí tẹ́nìkọ̀ọ̀kan náà tá a bá wá dì mú tí a ti fi aṣọ lórí rọ́ọ̀in làwọn náà jẹ́ o adarun jẹ̀ níwá o kullukum rọ́ọ̀in wa kullukum mas'ulun an ra'iyati anábì ní gbogbo yín pátápátá adarun jẹ̀lẹ̀ jẹ́ o bí fúlàní ti ń dẹran bẹ́ẹ̀ lè ṣe rí o alákòóso lẹ láwọn àyè ibi tẹ́ bá wà o gbogbo yín làá sì léèrè nípa báwo lẹ ṣe da ẹran yín bó lẹ ṣe dájẹ́ sí yẹn tó bá dijọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmá níta fẹ́ fàyọ láàrin ni pé lára àwọn ìkẹ́ etí Islam tó pé alákìyèsí sí oní rahmatu rọ́ọ̀yìn bẹ̀rọ̀ọ̀yìn yá baálé ilé ṣe dáadáa síyàwó àtàwọn ọmọ máa jẹ́ ìkẹ́ àtàánú fúnyàwó àtàwọn ọmọ rẹ̀ ìrẹ́tọ́ jẹ́ ọ̀gá lẹ́nu iṣẹ́ rọ́ọ̀yìn oníwọ́ náà jẹ́ rí wípé àwọn ọmọ iṣẹ́ rẹ̀ òun fi iṣẹ́ hàn wọ́n kọ́mọ̀jẹ̀kọ́ ọkàn máa dà wọ́n káàkiri lásán ọkàn máa lò wọ́n nílò omi òjò láì ní jẹ́ kí wọ́n rẹ̀kọ̀ tí wọ́n wá kọ́ tí wọn ò ní rí kọ́ ẹ dákun ẹ jẹ́ abẹ̀rù ọlọ́run ọba o gbogbo àwọn ìwà yìí ìwà pálapàla ni ọlọ́run ọba Ta'ala kò nífẹ̀ẹ́ sí o ìrẹ́tọ̀ jẹ́ olùkọ́ ìrẹ́tọ̀ jẹ́ tíṣà ìrẹ́tọ̀ jẹ́ àfa olùkọ́ mà ní kéwú adáranjẹ oníwọ́ náà jẹ́ o àwọn ọmọ tó nǹkan ń kéwú àbáwọn tó nǹkan níwèé gbogbo wọn pátápátá ọlọ́run ó bi ọ́ léèrè nípa wọn o kullukum ra'in wa kullukum mas'ulun an ra'iyatihi gbogbo yín pátápátá daran jẹ̀lẹ́jẹ́ gbogbo yín làá sì bi léèrè bó o lè ṣe daran yín jẹ̀ sí ìrẹ́ ẹ̀yà adaran jẹ̀ níwọ́ náà lórí dúkìá ọkọ rẹ lórí àwọn ọmọ ètò òbí fọkọ rẹ wọn ó bi wọn náà léèrè o báwo ló ṣe da ẹran rẹ jẹ̀ sí ǹjẹ́ ọjà lànà bí ǹjẹ́ ọjẹ́ ọlẹ́yinjú àánú ǹjẹ́ ọjẹ́ oníkẹ́ lórí àwọn ọmọ rẹ gbogbo eléyìí pátápátá wọn ó bèèrè lọ ẹnìkọ̀ọ̀kan wa lọ́jọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmọ́ kọ́nà kó fún wa níṣẹ́ rẹ̀ ṣe kó fún wa níwàrí o lára àwọn ìhà èyí tí islam tó kọ sí àánú àbíkẹ́ ṣíṣe arahmatu bisogir islam tó pa wá láṣẹ oníkájẹ́ ẹlẹ́yinjú àánú oníkẹ́ fáwọn tí a ń jẹ ọmọ kéékèèké tó ṣe pọ̀ jágbàlagbà ọkàn wọ ọmọ kékeré sùn ó sì sẹ́ni kò gbínra àbẹ̀rù ọlọ́run ó yẹ kó ṣàánú rẹ̀ ni sọ̀n pé bọ́mọdé ọba jóbi àgbà náà ò ní í jóye o ọmọ èké sọ̀rọ̀ sẹ́ ọmọ tó sọ ń kò gbéra níjọ́ kìíní àná lẹ́yìn ogún ọdún lẹ́yìn ọgbọ̀n ọdún yóò padà rántí torí wọn náà padà bùkátà sí àsìkò wa tó láti gbẹ̀san ṣùgbọ́n dípò eléyìí wọ́n ní ká kí ọmọ kékeré ká ṣàánú wọn nínú hadith etí imam bukhari tí ó gbà wá àti imam muslim látọ̀dọ̀ Abu Hurairah ọlọ́mùbá ni yọ́nú sí i ó ní kíyìlá lè nàbí yìí sallallahu alayhi wa qabala nabi sallallahu alayhi wa sallam alḥasan ibn ali òjíṣẹ́ Ọlọ́run bá sallallahu alayhi wa sallam ó wọ́ hasan ọmọ ali ó wọ́ mara njọ́ kan lànà ìbá fìṣẹ̀lẹ̀ sí ní fi ẹnu rò lẹ́run ó ń kíìsì rẹ̀ kọ́lọ́ba níyọnu sí hasan náà ẹnìkan náà wọn sàbí ó kọrin ọmọ ajẹ́ ali akram ibn yabis àtẹ̀mímí lọ́ba wọlé nígbà tí ó wọlé ó ti dáná bí n fi ẹnu rò lẹ́run ọmọ rẹ̀ ọmọ ọmọ rẹ̀ tọjọ́kùnrin ó ń kíìsì rẹ̀ ó ní ìwà ilé ìlú òjijì ọlọ́run ọmọ ìdílé ẹ̀pọ̀ ìnnẹ̀lẹ̀ asharata minal èmi tó ọmọkùnrin mẹ́wàá fi mi ìyẹn ń ti ara yìí èmi ò mo burúkú mo wọn ń fẹnu ràn án ń ọmọ ọmọ ọmọ kíyàn fàmọ́ra kíyàn já láàánú oníkẹ́ fúnrú ọmọ ọlọ́mọ mẹ́wàá ló ní bolo ti aráyé lẹ́yìn wọn afẹnu rọmọ lẹ́nu òun ọ̀ráyé lẹ́yìn tó ń o fanadara ilayhi rasulullah sallallahu alayhi wa sallam thumma qala anabi wa wo sàbẹ̀m ìyá akara wọn mahabis anabi ni aṣọ olè báyìí yá gbìyànjú kọ́ lọ́rọ̀ o torí pé man la yarham la yurham ẹni tí ìbá ti kẹ́yìn tí ìsàánú ọmọnìkejì rẹ̀ ọlọ́run ò ní kẹ́ òun náà òun ò ní ráàánú gbà níwájú ọlọ́run bá subhanahu wa ta'ala. wọn Aisha radiyallahu anha ọlọ́run bá ní kí wọn wọn ní qadima unasun minal a'rab àwọn èèyàn kan ní àwọn lárúbáwò kọ wọn wá sọ́dọ̀ òjíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alaihi wasallam faqalu atuqabbiluna sibyanakum àwọn máa ń kí sí wọn bí faqalu náà wọ́n ní bẹ́ẹ̀ ni fàkọọ̀lù làákìnnà wàlọ́ àwa tẹ́ ẹ rí yìí o máa nà kọ́ bẹ́ẹ̀ àwọn èkìsì àwọn tí wọ́n jọ mọ̀ wá rárá mo láti ráyè rẹ̀ òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alayhi wa sallam lọ́ba sọ pé awa amliku nkaana Allahu qad naza'a minkum rahma sẹ́mi ní wà fún yín nìkẹ́ èmi ní ń fi àánú èmi ní ń sínú ọkàn yín nígbà tó lọ́wọ́ ọba tó ti ká ìkẹ́ àtàánú tó bá ti ká kúrò ọlọ́run ní kẹ́ ẹ lójú àánú ṣèmi níwà fún yín lójú àánú mi níwà ní kẹ́ ẹ láàánú ẹni pé láàrin lára yàrá tí Islam tó kọ sí ìkànnì wípé àgbàlagbà a gbọ́dọ̀ jẹ́ aláàánú lẹ́yìn tá a máa ṣìkẹ́ àwọn tí ẹjọ́ bá jẹ́ ọmọ kékeré kóló jíṣẹ́ láwọn ọba sallallahu alaihi wasallam anábì tó pe àgbà àtọmọdé ó pe alákìyèsí onírètọ́ jẹ́ àgbàlagbà ṣe pẹ̀lẹ́ ṣe sùúrù pẹ̀lú laysa minna man lam yarham saghirana wa lam yuwaqqir kabirana gbogbo ọmọ kékeré tí ó bá ti máa bọ̀wọ̀ fún àgbàlagbà nù wa àbí àgbàlagbà tí ó láàánú ọmọ èké lójú anábì ní kèé ara wa ẹ dákun ẹ kọ́lọ́mù bá kọ́ sànù wa ìkẹ́ kọ́lọ́mù kó fi sínú gbáyẹ̀ ní kọ̀ọ̀kan wa ọlọ́run jẹ́ aṣọ rí àti lọ́jọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà rabbana atina fid dunya hasana wa fil akhirati hasanatan wa qina adhaban nar.